ẹ má bínú ń ń jẹ kọ́là ń tà kì í sòwe onígàárí o ẹ mọ̀ pé bó ń gàárí bá yan yọ̀ jẹ wò kábíọ́ọ̀sì olódùmarè. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́. ọ̀rọ̀ àgbà fún tèmi. ọ̀nà mẹ́ta tí wọ́n máa gbà ba ìjọba èèyàn jẹ́ ni mo fẹ́ sọ lénìí gbogbo ẹni tó wà nípò ńlá àtẹni tó wà níjọba mo fẹ́ kẹ́ ẹ̀ tẹ́tí gbọ́ mi. àwọn abanijẹ́ bàyàn jẹ́ àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù wọ́n á máa gbọ́dọ̀ ẹni tó bá sún mọ́ èèyàn pẹ́kípẹ́kí wọ́n máa gbabẹ̀ wọlé. tọ́ ọ̀bára ni ó lọ́yàyà tọ́ yàwọ́ àyàjò fura sí dáadáa. mi ò pé ọmọ ìlàwọ́ o ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó dàbí ìjẹ́ pé a fi nǹkan sẹ́nu wọ̀ a wá sọ sínú odò lílawọ́ kọ̀ọ̀hún afẹ́fígbẹ́ja ni. ẹja náà torí ekò ló lẹ́nu wọ̀ kọ́mọ̀rẹ́ pọ̀ òun rí fa ẹni ó fi ibẹ̀ ọ̀gọ̀ ó fẹ́ fi gbé ẹja látinú omi títí ń gbádùn ó fẹ́ gbé wá sí òkè kéré tí ó gbabẹ̀ lọ bọ́nú atani tàbí kọ́ bọ́ ọbẹ̀ kọ́ gbabẹ̀ lọ bọ́ sínú ayanran tí wọ́n dáná sí tí wọ́n yan ní ìsìn tí ó gbẹ tọ́ láti bẹ̀ yọ gbàdénú ọbẹ̀. láti mú kínú ẹni tí ń fi ìwọ̀ ó dùn a máa fìjẹ sẹ́nu wọ̀. àwọn banijẹ́ bàyàn bẹ́ẹ̀ yẹn bá ti dọ́dọ̀ rẹ tó pé táyé tó bá ṣe kò ṣe dáadáa ọ̀rọ̀ ẹ̀ ní sọ láì dá fún ọ. ẹni ṣèkà tó múra síta àtọ́rẹ́ àti ìka ẹ̀kọ́. kẹ́hìndé tó bá ṣe kò sọ̀rọ̀ ẹ̀ dáadáa. ìyàn fẹ́ ni fọ̀rọ̀ bí òṣò rí ẹni. ọ̀rọ̀ nípa àdòwú ọ̀ sọ láì dá fún ọ. ìyá ọmọ rẹ kẹ wípé ọ̀rọ̀ tiẹ̀ náà ń bọ̀ wá jáde ńjọ́ kan tó fẹ́ràn láti máa bàyàn jẹ́ gan ẹ̀ ṣe lágbájá o rí mọ́tò tí ń gùn gbèsè sì wà lórí ẹ. ẹ má má ṣe o ìkà òṣùwọ̀n. báyà ló ń ṣe san one million fẹ́ni ọ̀tá fún. mọ́ fàṣírí hanrú ẹni bẹ́ẹ̀ o bí ó ṣe máa tàṣírí tiẹ̀ náà síta nu. ẹ̀kọ́ tá a kọ́ mi ọ̀pọ̀. mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn òbí mi mo sì tún ra àmì kọ́ kọ́ládé àlàbí ọmọ ọba lóde òṣogbo ọkọ mi bá a ṣe é hùwà ọkọ mi bá a ṣe é báyàn lò ọkọ mi ní gbogbo ẹ̀kọ́ ọmọnìyàn ẹ̀kọ́ ọmọnìyàn tá à ń awọn àwọn eléèbó máa ń pè ní human relation. ẹ̀kọ́ tá a fi báyàn lò láwùjọ. tẹ̀yìn alákọ̀wé ń pè ní PR public relation. banijẹ́ bàyàn jẹ́ ìjọ bá dẹ́kun àti banijẹ́ ọjọ́ náà làábà ọjẹ́ kanlẹ̀ àwọn banijẹ́ banijẹ́ yìí. wọ́n wọn bá. ọ̀rọ̀ ẹ̀gàn ẹnu wọn lọ́wọ́ owó sá owó sá awọ wọn lóde ẹ̀gbá aláké. wọn bá. ọ̀rọ̀ ẹ̀gàn ẹnu àwọn òde ìbàdàn. ọ̀nà tó mi bá wọnú wọ́n wá wá wá rí. torí ká lè bá ara wa wọn bá gẹ̀ẹ́tì ìjọ náà lọ́ọ́ mọ̀ wípé ojú tì ní máa dà fún yàn ṣọ́ra dáadáa ẹ̀yin tẹ́ ẹ wà nípò ọlá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá nílé iṣẹ́ ńlá kan wọ́n lè ṣẹ́ẹ̀tì ọmọọṣẹ́ rẹ sí ọ wọ́n máa sọ̀yàyà ìsáfìsì tó burúkú jù sọ́mọọṣẹ́ rẹ wọ́n lè máa fún lówó lábẹ́lẹ̀ kò sí ní tí wọn ò lè fún un ẹ̀yin abanijẹ́. bọ́ ọ bọ́rọ̀ ọmọọṣẹ́ tó jó lórí burúkú náà yọ gbàbọ̀dé fọ́gà ẹ̀ yọ wá lóyà fẹ́ni tí ń fún lówó oúnjọ̀gá rẹ̀ lọ ẹsikísà nǹkan báyìí mọ̀ tó ń bọ̀ ọ̀gá mọ̀ fẹ́ ṣe nǹkan báyìí wọ́n fẹ́ gbé gbèsè báyìí. pẹ́ ò pẹ́ ò pẹ́ ò pẹ́ ẹ̀yin abanijẹ́. kábíyèsí olódùmarè. àṣírí tí oògùn lọ títí ẹni tí ó rò pọ̀wọ̀n àtọ̀gá ní gbólóhùn aṣọ tí a bá parí ìjà gbogbo àṣírí ni ó padà tàbí ẹni tó mọ̀ pé òun ti ṣe ọ̀gá tí ń wá ojú rẹ̀ yóò wá pè ọ́ pé a ẹ ṣọ́ra fẹ́ni báyìí o ẹ ṣọ́ra fẹ́ni báyìí o bí ṣe ṣe bí ṣe èmi náà mọ̀ ọ́. wọ́n mọ̀ pé lórí ibú ẹ̀dá ni ah, kábíyèsí ọlọ́run. wọ́n sọ̀rọ̀ ànábì ọlọ́run kan fún ọ lónìí ànábì sùláìmọ́nà ni àwọn wọn ń pè ní King Solomon nínú báíbù òpìdán ni alágbára ni àlìjànú ni máa ẹ má má ṣe o ìkà òṣùwọ̀n ẹ má má ṣe o ìkà ọ̀dà. nínú àwọn àlùjànnú rẹ̀ ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún àwọn àlùjànnú kọ̀ọ̀kan yìí èntọ́jọ́ gàtọ́ lọ́mọ ṣẹ́ mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún wà nù wọn ẹ wá wòye àlùjànnú tí ọmọ kọ̀ǹtró ọlálùjànnú kan olófòófó ni bẹ́yẹ bá sọ̀rọ̀ ní ọ̀sọ̀ fún Sùlẹ́mánù pé ń tẹ́yẹ ń wí nì. ẹ̀sìnkì sàǹtẹ̀yẹ ń wí ètò gbóhùn eku wà ń bẹ̀ eku ti ń fìrù na sẹ́ǹtì ń fún yín rèé báfẹ́fẹ́ bá fẹ́ àlìjẹ̀nu ti ẹ̀ wà anabi Sulaiman tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tọ́ba dúró lé tọ́ba tá ò dá gbogbo ibi tọ́ba fẹ́ lọ yọ bàrà rẹ̀ ń bẹ̀ ni. after two thousand eight hundred and forty-five years ní àwọn òyìnbó tó discover plane lẹ́yìn ìgbà tó ń ti gùn dànù dànù dànù dànù ta ló sọ pé ọ̀sọ́ lọ́hún. wọ́n wá wá wá wọn rí. wọ́n lé lé lé wọn bá. tọ́ba dúró lórí ẹni yìí tọ́ba ti fọ̀pá ẹ̀ tilẹ̀ tọ́ba tọ́ba ti pe àwọn àlìjànú wọ́n ń gbé lọ ibi tí bá ń lọ nígbà èrò six hundred seven hundred wà nù pléènì ta lọ́mọ tó gbé lọ́wọ́ sátẹ́gùn náà wá ni sátẹ́gùn náà lọ́wọ́ alágbára tó bá wọn tó gbé pléènì ró ẹ̀yìn seven hundred ẹ̀ wà nù ẹ̀ wọ́n fi kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kó báàgì kíní wọn kọ̀ wá rẹ kíní wọn sì wá gbé ó ní ọ̀yá nzó lamẹ́ríkà ó sì sọ yín lamẹ́ríkà ẹ̀ sì sọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà wá ní orí àwọn òyìnbó ìyá orí wọn ti dọ́ta o ṣé ṣé ìbò wá ni. ẹni ṣèkà tó múra síta àtọ̀rẹ́ àti ìka ẹ̀kọ́ o. àwọn àlìjànú àkọ́kọ́ tí wọ́n ń kọ̀ǹtúrò ìtẹ́ tí ànábì sùláìmọ́ọ̀nù tí wọ́n ti ń dúró lé lórí ṣé wọ́n tẹ́ ni. bá ànábì sùláìmọ́ọ̀nù bó ṣe gbóná tó yìí ọ̀pá àtòkà ńlágbára ẹ̀ ó ní òka kan ẹni tó mọ jámù òka yìí ni wọ́n ń pè ní jàrákàtù nínú àwọn ìyàwó ẹ̀ jàrákàtù ìyàwó ẹ̀ yìí ó close mọ́ nínú gbogbo ìyàwó tí King Solomon fẹ́ anabi Sulaiman ẹ wo ìyàwó ẹ̀ bó ṣe pọ̀ tó láyé ó yan jàrákàtù láàyò ta ló fẹ́ dalẹ̀ rẹ̀ ẹni bá dalẹ̀ ó balẹ̀ lọ. ọ̀gá rẹ̀ yàn ọ́ láàyò ó sì rò pé ìwọ lọ tó tán. ẹsẹ̀lẹ̀ sẹ́sù bẹ́ẹ̀ rí ọkọ rẹ̀ yàn ọ́ láàyò ó bìlíìfù pé pẹ́pẹ́ fúrú rẹ ló tó bẹ́ẹ̀ àbí bíútì rẹ àbọ̀ròpọ̀ ọmọ wàhálù ni. ọwọ́ ìgbéraga wa gbé ọ kọ́kọ́ lọ́rùn. bọ́gà ọ̀bá rí mi ọ̀gá ò lè ṣe nǹkan kan lọ́kọ̀ òun ọ̀bá rí òun lòun ń kọ̀ǹtúrò rẹ̀ àbọ̀ǹkọ̀ òun ó pè ní kò gbọ́dọ̀ kọjá sísin rúùmù dọ́dà ṣé àdánwò ní ìsìn ẹ jẹ́ ń pè ní fídíò kọ́ọ̀lù ká ẹ máa wò ó bá alágbájá tó garara tí ó lóòótọ́ ló dádì wa níbo sítin <laughs> rúùmù tó fi mí sí náà mo jókòó sí. o ti á kó tán wa gbé ọ kọ́kọ́ Jakaratu yìí nínú àwọn ìyàwó ànábì Sùláìmánà bó bá fẹ́ wẹ̀ ní bọ́ òkà fún kì í wẹ̀ pẹ̀lú òkà yìí yọ bọ́ fún bí ọba sọ̀ka lọ́wọ́ Jarakatu tí ọba sọ̀ka lọ́wọ́ ànábì Sùláìmánà àwọn dán àti kọ̀ǹtúrò àwọn àlìjẹ̀nu ọmọ ń le díẹ̀ fún òkà yìí ní fi ń kọ̀ǹtúrò àlìjẹ̀nu. àlìjánu kan bẹ́ nù lé jàrákàtù lùsọ́mọ́tù ló rẹ̀ ó ní agbára púpọ̀ Wọ́n tọ́ mọ̀ pé wọn ò lè lo àwọ̀ rẹ láàárọ̀ yìí lọ́ọ́ gbọ̀ wọ́n máa lo àwọ̀ èèyàn wọ́n ba ẹni tí ó jó lólùfẹ́ èèyàn wọ́n bàárín èèyàn àti ẹ̀jẹ̀. ẹni tó jó lólùfẹ́ èèyàn

ayọ̀ lọ́sẹ̀ ilé yìí o. ìwọ náà wà nírìírí iṣẹ́ agbára ẹ̀ lọ́jọ́ sunday. nínú ìsìn ológo láago mẹ́jọ òwúrọ̀ sí mọ́kànlá àbọ̀. wá wo bí ọlọ́run ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀. ọjọ́ wednesday ní ìpàdé ẹ̀tọ́ abájẹ́mu yẹn. agbára láti ṣe bí ọba mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ni. ọ̀pọ̀ àwọn èèyàn tí ìrètí ti pín fún mi àṣẹ ti balẹ̀ o. wọ́n ti ń dá rere ṣe ní gbogbo ọ̀nà. àti nínú iṣẹ́ òru lọ́jọ́ friday. bẹ̀rẹ̀ láago mọ́kànlá àṣálẹ́. ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí ló máa ń pẹ̀lú apọ́sù smo mustapha jb. bàbá ṣe bí ọba ṣiṣẹ́ rẹ̀ ṣẹ́ o. má jẹ́ kí iṣẹ́ àmì àti ìyanu tọ̀sẹ̀ yóò fowó náà rú. darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run ní ìjọ seed of christ golden church international. láti ọ̀rẹ́ méjì express tàbí airport road. ẹ sọ fún ọlọ́kadà pé ọjà orísun bá nílẹ̀ lọ níbi òbí. ẹ sọ kalẹ̀ ní sẹ́gun ọba bus àṣì àtàgbára tó máa mú ọjà ń ọba ó máa bàlẹ́ ọ lórúkọ jésù. tí pọ́ǹpì. is a it again with another real estate bumper package. a bado Plano. This is a golden opportunity for you to own a plot of land for just 450,000 naira at our estate, very close to Ilaji Hotel and Resort, Akoro, with the initial payment of 105,000 naira. You will enjoy a flexible payment plan of 15,000 naira monthly to spread the balance over a period of two years. A plot of land at Monia and Lago Modern City, Phase 1 and 2, that is originally sold for for 1.3 million naira will now go for just 650,000 naira of 50% discount before 30th of July 2022. A plot of land at Kiddies Land at Ilaji is up for grabs at just 350,000 naira only. Wow. wow! No one does it better than T Pumpy Concept. Visit us today at number 12 Aretedo Street, Are Avenue, New Bodija, Ibadan. Telephone 091 5222 T Pumpy Concept. Developer That cares. ọlọ́run wòlíì ọlábọ̀dé ọdún ayọ̀ wá gbèjà mi jà kó wá gbèsàn mi lára ọ̀tá mi bí gbogbo àwọn aládùúgbò yóò ṣe máa pariwo rèé nínú àkànṣe àdúrà alágbàyípo three days powerful prayer god of vengeance olúwa ọlọ́run tó gbèjà Ébẹ́rì lára Édẹ́nì olóògbèsè àwọn ọmọ Ísírẹ́lì lára Fáráò o. lòun yóò gbèsè rẹ lára àwọn ọ̀tá rẹ kìkì bó bá lè gbàdúrà gbogbo ẹni ọ̀nà dímọ̀ gbogbo ẹni tí ń wáṣẹ́ èyí tẹ́ níwé ẹ̀rí rere ṣùgbọ́n tágbára ọkọ̀ kó sọ di pépà ó ti pẹ́ lé ọkọ ò bá wọn jèrè ọkọ wá gbàdúrà kálẹ̀ gbèsè rẹ lára ọ̀tá rẹ Ọlọ́run Ọlábọ̀dé ọdún Ọ̀yọ́ bàbá fọwọ́ kàn mí lórí kó máa bọ̀ nínú ìṣòro lọ́jọ́ Friday tọ̀sẹ̀ yìí tó bá tó dọ̀jọ́ sátidé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ la ó gẹ́gẹ́ ni àkànṣe. fi àmì òróró yàn anointing service sọmọ àmú ẹ̀ borí gbogbo àwọn tó ń yọ ọ́ lẹ́nu láti ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ̀ wáyé ìsọ́mẹ̀lì ọjà ó di fẹ̀rọ. ẹ bèrè ìjọ love of christ revival church níbẹ̀ ló yẹ kí ẹ wà lọ́jọ́ friday saturday àti sunday ọ̀sẹ̀ yìí o. zero eight zero three nine two one eight eight fifty ní kí ẹ máa pè sí. tó o bá fara hàn nínú ìpàdé àdúrà náà. ìwọ gángan lolúwa ó kọ́kọ́ gbẹ̀san lára ọ̀tá rẹ̀ lórúkọ jésù mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ kábíyèsí olódùmarè. ta ló fún ọ ní lóyún tó ta loyalty tó o betray loyalty ẹ. ta ló gbẹ̀mí lé jákulẹ̀. mọ̀ ń sọ̀rọ̀ nípa anabi sulaimana níbi tó ní agbára dé wípé kò sí ànábì tó lọ́wọ́ tó nú gbogbo àwọn ànábì ọlọ́run. ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀ẹ́gbẹ̀rún àlìjànú nílò. ṣùgbọ́n jámù rẹ̀ wà lára òòka tí fi ń kọ̀ǹtúrọ̀ àlìjànú àti ọ̀pá re. rẹ̀. àlìjànú tí ń pè ń dùn sámátù yìí. agbàbọ̀dè fún bágbára Sulaiman ṣe tó agbàbọ̀dé fún un. àlìjànú yìí ni wọ́n ń pè ní àlìjànú àpadà tí wọ́n fi máa yí ìràwọ̀ èèyàn padà tí wọ́n fi máa yí èèyàn padà. kábíyèsí olódùmarè wọn á ní bẹ́ẹ̀gùn bá wọnú aṣọ apàǹdà panudà panudà láàárọ̀ kọ́ panudà panudà láàràdà panuda panuda láàárọ̀ bẹ́ńlẹ̀ olúmọkin gbẹ́gun tó bá wọnú ẹ̀kú apòǹdà wọn a máa wọn a máa yí àwọ̀ èèyàn padà lójú oorun ọ̀pọ̀ ni a ti sọdọ̀ tá a yá ẹ̀ sóun gbọ́ mi láàárọ̀ yìí ọ̀pọ̀ ta, ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyá ni wọ́n ti sọ di ọ̀tá ọmọ ẹ̀. ṣé ń gbọ́ mi láàárọ̀ yìí ọ̀pọ̀ bàbá ni wọ́n ti parọ́ fún ọ wípé èmèrè lọ́mọ rẹ. torí ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ̀ yìí tí wọ́n fi máa gbowó jẹun lọ́wọ́ rẹ. ọ̀pọ̀ bàbá ni wọ́n ti pè ìyàwó ẹ̀ lémèrè ni wọ́n ti pè ìyàwó ẹ̀ lájẹ́ àwọn abatẹnijẹ́ yìí tí wọ́n bá fẹ́ dàjọba èèyàn rú ọ̀nà mẹ́ta ni a máa gbà. ọ̀rẹ́ ajẹ́ níbẹ̀. bí ẹ bá gbọ́dọ̀ ìyàwó èèyàn tí wọn ò bá ráàyè gbabẹ̀ wọlé. ẹ má mà ṣe o ìka ọ̀dà. wọ́n gbọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ èèyàn tó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí bíi sọ̀rùn. àṣírí pọ̀ ń bẹ. ìrírí ayé tá a rí ó jẹ́ ká mọ̀ pé àgàbàgebè àbíwá kéèyàn ọ jẹ́ ejò ejò kó sì máa hùwà bí àdàbà kò kò kò ní ìtumọ̀ lọ́dọ̀ tiwa. àwọn tó jẹ́ ejò yìí wọ́n máa gbẹ́ gan-an wọ́n máa clever. wọ́n wá máa pretend bí ẹni tí ọ̀gbọ́n wọ́n sì ní ọ̀yàyà tó burúkú jù tó o bá ti rí èèyàn tó ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ó jẹ mẹ́rin kò jẹ mẹ́rin tí ń fẹ̀rín dá ọ lóhùn fura sírú ẹni bẹ́ẹ̀ kọ́ máàkì ẹ̀ lẹ̀ tó yẹ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ <laughs> bó o kí ẹ̀rín ni ó fi dáhùn àwọn afọ̀yàyà bóbi mọ́lẹ̀ nu kọ̀ wá lọ títì. wọ́n wá wá wá wọ́n rí. wọ́n lé lé lé wọn bá. àlìjẹ̀nu tá a pè ní dùsámọ́tù ọgbọ̀dọ̀ járakátù ìyàwó ànábì sùlẹ́mánù ọgbàbẹ̀ wọlé. wọ́n wá wá wá wọ́n rí. ànábì sùlẹ́mánù fẹ́ wẹ̀ ńjọ́ kan ni. níbi tí ànábì sùlẹ́mánù ní agbára dé. ọ gbọ́ pé obìnrin kan lágbára bíi pé kéèyàn gbọ́ pé obìnrin kan wà ní Amẹ́ríkà tí wọ́n ní dọ́là Anabi Suleiman wá fẹ́ lu ọlá ẹ̀ ń jọ́nà ká tó mú bíi ti ń wẹ̀ lọ́wọ́ mọ̀ ń bọ̀ wọ́n gbé obìnrin náà ní Balikisu alága wúrà. Balikisu alága wúrà ó kún fún ọlá ọ̀pọ̀ lọ́lá. bí bá lọ ọmọ ogun rẹ̀ a máa fẹ́ tó one thousand. àwọn tí ń ru góòlù tẹ̀lé wọn a máa lé lógójì. ẹ gbàrà àlẹ̀kẹ̀ wọn a máa rù ú tẹ̀lé ni. ọ̀tọ̀ làwọn bíi mẹ́wàá tí ó ru aṣọ oníyebíye tẹ̀lé ti bá ń travel. ẹnì kọ̀rọ̀ bí òṣèré ẹni. láàrin ká dijú ká yá ẹ máa chẹ́ǹjì aṣọ ní ibi mọ̀nàmọ́ná. bàríkìsù alága wúrà òkìkí rẹ̀ kàn bá sùláìmánà. sùláìmánà wá rẹ́rìn-ín wọ́n ní kódà níbi ọlá rẹ̀ dé o kábíyèsí àga títí ń jókòó gan kò sírú ẹ̀ nínú ọlá yín ẹ má má ṣe o wọn. bi wọ́n léèrè pé irú àga wo lára àwọn àlìjànú àlìjànú wo ni ọ lọ wo àga ń wá ìkànnì ẹjọ́ wọn lọ bẹ̀ẹ́ ṣe bá amẹ́ríkà ní kò jìnnà mo fi ṣàpèjúwe ni o láàrin ijọ́ mẹ́wàá òun òwòde òun ọ̀ṣàlàyé ẹ̀ fún yín ìkànnì láàrin lójúmọ́ tó ń bá lọ láàárọ̀ òun gbéra láàárọ̀ òun ò dé lálẹ́ ní ọ̀tẹ́ ńlọrùn ìkànnì kábíyèsí ẹ fóun wákàtí kan wọ́n máa ṣe wọ́n lọ wo àga náà wá. ọ̀kan nú àwọn àlejànú ó ní ṣé wákàtí kan ni wọ́n fẹ́ lò èmi ó lò thirty minutes. ọ̀kan nú àwọn àlejànú ó ní ká ẹ fóun ní ó ní fóun just five minutes òun ó lọ rèé wò wá. ikọ́ tó lágbára nù àwọn àlejànù ó ní kábíyèsí ẹ má yọra yín lẹ́nu ó níbi tẹ́ ẹ jókòó sí òun àfàgà náà hàn yín. anabi sulaimanu ọ̀nà ọ̀pá rẹ̀ òkè òfin kalẹ̀. wọ́n lé lé lé wọn bá. ó ní kójú ọjọ́ padà ojú ọjọ́ sì padà láàrin kádìjú káyà kẹtẹpẹ lórí àga góòlù tí fi ń jókòó. Ah, kíní yìí pọ̀ lóòótọ́ o. Ah, góòlù tó bá tó ka èèyàn ẹ mọ̀ ń tọ́ káwá tó sọ dídí àga tó jẹ́rọ gold àga tí ń jókòó sí àti tàlejò ẹ̀ raw gold ni. àlìjànú yìí parí iṣẹ́ tán ànábì Sulaiman wa ń sọ pé ìwọ àlìjànú yìí lóòótọ́ òun ti rí i gbígbé wa kọ́. ìkan lòun ó gbé wá láàrin ká tó rí ọjọ́ mẹ́wàá òní ìkan lòun ó gbé wá láàrin ká tó rí ọjọ́ méjì súlẹ̀ ìkan ní lónìí lòun ó gbèdé. èyí tó yára jù nù wọn ni ẹ fóun ọpẹ́ thirty minutes. ẹni ń ṣeré. ànábì sùlẹ́mánù ọkọ̀ntró àlìjànù. àtúnrẹ́ àti ìka ẹ̀kọ́ ò bẹ́ẹ̀ àlìjànú ó fẹ́ impress olówó ẹ̀ wọ́n lọ gbẹ́ga bílíkìsù alága wúrà ànábì sùláìmánù onísọ́tán wọ́n ní wọ́n lọ lè fún lẹ́tà wọ́n fún lẹ́tà pé èmi sùláìmánù tí mò ń lo ọlá lọ́wọ́ tí ò sí ọlọ́lá mi lórílẹ̀‐èdè lẹ́gbàá láàyè mo fẹ́ rí ọ.

ọwọ́ kó eyín ó kó wúrà ó gbogbo nǹkan. alágbára méjì fẹ́ pàdé. Sùlẹ́mánù tó jẹ́ pé ní kọ̀ǹtú àwọn àlìjànú ó pe àlùjànú níṣẹ́jú àáyá lọ́rẹ̀ gbàgà kejì wá ó gbé àgà kejì wá ó gbé dáàfin anabi sulaimanu. ànábì ní ṣága náà ni ó wò ó ṣe bíi pé kò mú òun ṣùgbọ́n mú àga gold ní raw gold bàlìkísù alága wúrà wa ń bọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ tó gbé àga tí ẹrù ànábì Sulaiman wa ní òun fẹ́ kí bàlìkísù òun fẹ́ kọ́ fọ́ sára ẹ̀yà àlùjànnú èyí dà ta ló sọ pálíjànú ò lè pa nǹkan dà ẹni ṣeré kó múra sílẹ̀. ó lóun fẹ́ kó fọ́ sára King Solomon. àtọ̀rẹ́ àti ìka ikọ̀ ò ní bẹ́ẹ̀. ó pè kan lára àwọn àlìjànú ẹ̀. ọ̀rọ̀ bí òṣòrí ẹni. ó ní ta ló lè tẹ́ káfẹ́ẹ̀tì tí Balikisu alága wúrà bá ti tọ́ bá ti yọ lọ́ọ̀kan tó kú bíi ibi bíi síta ìdajì kìlómítà wípé kí gbogbo ẹ jẹ́ omi kó mi bí bá fẹsẹ̀ ọmọ kan lẹ́sẹ̀ kó mọ rí ẹja káàjà ọmọ sá kó mọ sá àwọn ẹja kúrákúdà kí wọ́n mọ lọ́kọ̀ ní ọmọ ẹ má o ọ̀dà. ọ̀kan nú àwọn àlìjànú ẹ̀ oníṣẹ́ tó kéré ní kábíyèsí ó lóun fẹ́ fọlá hàn án ń bọ̀ ọ fẹ́ kí ànábì sùlẹ́mánù fọ́ ó múra rẹ̀ pọ̀. pé bọ́ bá ní gbogbo nǹkan kò lè lága góòlù tá a ní. ọ̀ ń bọ̀ làlìjànú kọ̀máǹdì ilẹ̀ ọ sọ gbogbo lẹ̀dà kórìàmù níjọ́ náà ni tí wọ́n ń pè ní lórí ẹja irin nísàlẹ̀ odò ọ̀ní rìn gbogbo wọn jà pìtìpìtì níbẹ̀ ti kọ́kọ́ fọ́. ọwọ́ nke a aṣọ rẹ̀ ó képe a ah, má jẹ́ kí omi ọ̀tá sásọ ọ̀hún. Sulaimon àwa wa ọ̀pá sí lọ́ọ̀kan ó ní máa bọ̀ omi ò lè ta sásọ rẹ̀. ó ní wọ́n ń ni wọn fẹ ṣe ọ́ lálejò ó kọ́kọ́ fọ́ sára. nígbà tí ó dé dájì ọ̀nà ó wọ wájú sòó ó bàgà góòlù rẹ̀ ti ẹrù wù bọ̀. bó ṣe fínísì nìyẹn ọ̀rá sí ọwọ́ Sulaimon ẹ wá wẹni tí ń padà tó tó báyìí. wọ́n lè àṣẹ lára àwọn àlìjànú ẹ̀ náà ni ó dà àlìjànú tá à ń pè ní dùsámọ́tò yìí. ọmúra síta àtọ̀rẹ́ àti ìka ẹ̀kọ́ ò níbẹ̀. ó wà nínú àwọn àlìjànú tí ń sọ́lé jàkáràtù ó wá gba jàkáràtù ní máa gba òka tí anabi Sulaiman bá fẹ́ wẹ̀ ó gbà lọ́wọ́ rẹ̀ lẹ́nu ọ̀nà. ọlọ́tàwẹ̀nù mọ́lé mọ́dì ọwọ́nú léèwẹ̀ lọ. àlìjánu ìbá dé. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ẹ má má ṣe orí ìkà. ọmọ mi rántí Professor Pella of blessed memory bẹ̀ríkì bẹ̀ríkì dárí sàjẹ́ tí nǹkan padà tí ojú ọjọ́ sì yí padà bìrì mọ̀rántí jọ wọ́n mú mọ́tò Professor Pella àwọn ọlọ́pàá Ghana wọn àrírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rí kẹ́ni orúkọ ó kó convoy bíi twenty kọ́ máa tẹ̀lé ọjà wọn láyà wọ́n fọn síra wọn kọmíṣánná àti IG wọ́n ní wọ́n lọ rè é dá mọ́tò náà dúró. wọ́n sọ̀rọ̀ àǹdí mọ́tò Professor Pella ìlú yẹn wọ́n ń pè ìlú yẹn ní Accra Ankara ní Ghana bá a bá kò láfúláwọ́ tán ibẹ̀ là ń lọ látàfúláwọ́ làwọn aṣọ́bodè ti ń fọ́ sára pé àrírú eléyìí rí o láti Benin Republic máa lọ Togo ní gbogbo pé àà ah, sẹ́nìkan ah, náà lọ́lọ́run sọ látọ́tọ́ báyìí fún nígbà ó dé Ghana àwọn já. Ja wọ́n ní wọ́n lọ dá dúró kí wọ́n yẹ gbogbo mọ́tò rẹ̀ wò. Professor Bella wa ń sọ fún ọ̀gá ọlọ́pàá ìjọ náà bíi kí wọ́n rán kọmíṣánná pé kọmíṣánná lọ sa ọkùnrin yìí wò ó wá ń sọ fún pé I'm a great magician the greatest magician in Africa. ọ̀nà tó mi bá wọnú àgbọn. ọ̀gá ọlọ́pàá náà wá ń bi léèrè pé bá ọba jẹ́ great magician tó ọba jẹ́ greatest magician àwọn fẹ́ kọ́ pàfọ́ọ̀mù tíra rẹ̀ hàn wọ́n. ṣùgbọ́n tó yanilẹ́nu lọ́rọ̀ ọ̀pẹ́là ni pé bọ́bá fẹ́ ṣe nǹkan bisimilahi rahman rahim tó bá mọ̀pá ẹ̀ lọ́wọ́ ó ní wọ́n sí rúùfù mọ́tò ó yọrí ìta ń bẹ̀. ó ní lónìí lẹ́ẹ̀ mọ̀ pé magician lòun tó confam ó dírẹ́sì bíi india àwọn èèyàn ti péjọ wọn wò ó ọlọ́pàá yìí ní kó sọ̀kalẹ̀ ó ò lè sọ̀kalẹ̀ ó wá inú mọ́tò ó nàpá rẹ̀ sókè fi yípo orí mọ́tò báyìí ó ní kí òjò rọ̀ yípo àwọn níbi táwọn wà yìí gbogbo ọlọ́pàá tó sọ̀rọ̀ àǹdí mọ́tò òjò bẹ̀rẹ̀ sí ní pa òjò ọ̀pápẹ́là nínú mọ́tò tó ti yọrí ọ̀gá ọlọ́pàá yìí fọ́ sára ọwọ́ ń béèrè pé sóun lè wọlé ó ní ó wọlé síwájú. ó tó ń tẹnu rẹ̀ wọ́n mú ọdẹ station. ẹ má mọ̀ ṣe o ní pé eléyìí nǹkan ju nǹkan lọ mo rántí kèé pé wọ́n sọ ń tẹ̀ fún mi níjọ́ náà lálẹ́ ọjọ́ náà ni Professor Pella fẹ́ lọ́ọ̀jì sóòtẹ́ẹ̀ kan bíi ká sọ pé the best hotel tó wà ní gánà níjọ́ náà wọ́n bá ní wọn ò gba sídì wọ́n ní wọn ò gba náírà ẹ̀wẹ̀wẹ̀ ńgbà wọn ò gba sídì ìlú wọn kílẹ̀ wá ń gbà ó ní dọ́là wọ́n lẹ́yìn ọmọ mi ẹ fọkàn balẹ̀ gbogbo ilẹ̀ mú yàrá kọ̀ọ̀kan nínú hòtẹ́ẹ̀lì. nínú bíríkèsì tó kó sídì sí tó ti yọ sídì tí wọn láwọn ọgbà ata ọ̀dá sí ọgbà lẹ́ẹ̀mejì pa ó sì pa ọ bẹ̀rẹ̀ sí gbé bẹ́ẹ̀lì hundred hundred dollars bẹ́ẹ̀lì ó ń gbé jáde ó lòun ra gbogbo yàrá tí ń bẹ́nu hòtẹ́ẹ̀lì náà pa. Professor Pella of blessed memory ọlọ́run foríjọ ọlọ́run gbàgbọ́ ẹ̀ bó ṣe gbóná tó bó ṣe lákàkì tó wọ́n sọ títí wọ́n rí wípé àwọn nǹkan àmúṣagbára ẹ̀ ọ̀pá ni òka ni gbogbo nǹkan tí máa lò ọbọ̀ ọ̀lẹ̀ ó fẹ́ kírun níbẹ̀ wọ́n mú Professor Pella mọ́ tí òka rẹ̀ bá ń bẹ lára rẹ̀ ń jọ́nà àtọ̀pẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò yà disappear tí wọn ò ní rí mọ́ láéláé ni. ṣùgbọ́n gbọ́ ọlọ́run fẹ́ pé òun lòun ju pẹ́là lọ. kí ni mo kọ́ ẹja lọ bí àpótí ìdìbò mò ń bọ̀. pariwo rèé nínú àkànṣe àdúrà lágbàyípo three days powerful prayer god of vengeance olúwa ọlọ́gbọ́n gbèjà ebẹ́ni lára kẹ́ni ọlọ́gbẹ̀sán àwọn ọmọ israẹli lára fẹ́rẹ́ o ọlọ́run yóò gbẹ̀sán rẹ lára àwọn ọ̀tá rẹ kìkì bọ́ bá lè gbàdúrà gbogbo ẹni ọ̀nà dímọ́ gbogbo ẹni tí ń wáṣẹ́ èyí tẹ́ níwé ẹ̀rí rere ṣùgbọ́n tágbára ọkọ̀ kó sọ di pépà o ti pẹ́ lé ọkọ ò bá wọn jèrè ọkọ wá gbàdúrà kan lè gbẹ̀sán rẹ lára ọ̀tá rẹ ọlọ́run ọlábọ̀dé ọdún ọyọ̀ bàbá fọwọ́ kàn mí lórí kó o bá bọ̀ nù sọ̀rọ̀ lọ́jọ́ friday tọ̀sẹ̀ yìí tọ́ba tó dọ̀jọ́ sátidé láago méjìlá ọ̀sán gẹ́gẹ́ la ó ti máa dáná àdúrà. ọjọ́ sànńdẹ̀ gẹ́gẹ́ ni àkànṣe ìfi àmì òróró yàn. anointing service sọmọ àmú ẹ̀ borí gbogbo àwọn tó ń yọ ọ lẹ́nu. láti ibi kíbi tẹ́ ẹ bá ti ń bọ̀. ẹ wáyè ní sọ́ọ̀mẹ́lì ọjà ó di fẹ̀rọ. ẹ béèrè jọ love of friends to my bible church. níbẹ̀ ló yẹ kẹ́ ẹ wà lọ́jọ́ friday saturday àti sunday ọ̀sẹ̀ yìí o. zero eight zero three nine two one eight eight fifty ní kẹ́ ẹ máa pè sí. tó o bá fara hàn nínú ìpàdé àdúrà náà. ìwọ gángan lórúkọ kọ́kọ́ gbẹ̀sán lára ọ̀tá rẹ̀ lórúkọ jésù. tí pọ́ǹpì standard. Pompey is at it again with another real estate bumper package. Ibadan Plano. This is a golden opportunity for you to own a plot of land for just 450,000 naira at our estate, very close to Ilaji Hotel and Resort at Koron with the initial payment of 105,000 naira. You will enjoy a flexible payment plan of 15,000 naira monthly to spread the balance over a period of two years. A plot of land at Monia and Lago Modern City, phase 1 and 2, that is originally sold for 1.3 million naira will now go for just 650,000 naira of 50% discount before 30th of July 2022. A plot of land at Kiddies Land at Ilaji is up for grabs at just 350,000 naira only. Wow. No one does it better than T Pumpy Concept. Visit us today at number 12 Aretado Street, Are Avenue, New Bodija, Ibadan. Telephone 091 5222 2205. T Pumpy Concept. Developer that cares. olúwa fọ pèsè àmì ọlọ́run ṣe mí ọ. ìrì òwúrọ̀ àkọ́tún ètò ní ìkànnì splash fm one oh five point five ní gbogbo ọjọ́ monday sí ọjọ́ sunday láàrin aago márùn-ún àbọ̀ ìdájí sí mẹ́fà five thirty a.m. to six a.m. pẹ̀lú wòlíì ọlọ́run àlàyé apostle sm o mustapha jp bàbá àṣebí ọba. ìrì òwúrọ̀ ọ̀rọ̀ lórí wípé gbogbo ẹni tó bá wá mi ní kùtùkùtù. wọ́n ò rí mi àǹfààní ní ìfún ọ láti ní ìbápadì ọlọ́run nínú ayé bàbá àṣebí ọba. ní ìkànnì splash fm one oh five point five lójoojúmọ́ láti ọjọ́ monday sí sunday láago márùn-ún àbọ̀ ìdájí sí mẹ́fà fún wọn náà láti di aládùn ọlọ́run nípasẹ̀ ìránṣẹ́ ìwọ náà máa darapọ̀ lójoojúmọ́ láago márùn-ún àbọ̀ ìdájí five thirty a.m. sí mẹ́fà ọgbọ̀n ìṣẹ́jú iṣẹ́ agbára látẹ́gùn pẹ̀lú ọlọ́run nínú ayé wọlé bàbá ṣe bí ọba apostle smo mustapha ìjọ seed of christ golden church international lóṣù nígbàwọ́ ẹ̀ ìrìn òwúrọ̀ lójoojúmọ́ ní ìkànnì ìrírí iṣẹ́ agbára tó ṣàrà ọ̀tọ̀ nígbà bẹ́ẹ̀. bí ká mọ̀ polówó ọjà ní lójú tìyín àbí àwọn tó jẹ́ mọ́ wá lọ́sọ̀ọ̀sẹ̀ bí ọba sí ọ iṣu ọba dèlùbọ́. mo ti sọ fún yín bí sùlámánù bó ṣe wọnú iléèwẹ̀ owó táwẹ̀nù mọ́dí ọkọ bá òka rẹ̀ fún ìyàwó ẹ̀ jàkáràtù. ẹ gba òka yóò sì dúró lẹ́nu ọ̀nà ni ẹnu ọ̀nà ni ó dúró sí tó bá dúró títí tí ọkọ ẹ̀ bá wẹ̀ tó yóò gba òka ń padà. àlìjẹ́nu tá à ń pè ní dùsámọ́tò yìí. ó yíra padà ó pe àwọn agbára kan ó yíra padà ó pààrọ̀ àwọ̀ ara rẹ̀ ó di sùláìmánà ó gba àwọ̀ táwẹ̀nì fi bora wọnú iléèwẹ̀ ó gba ohun sùláìmánà aláǹ tó dọ́gà kò sí tí ò lè dá. ọwọ́ ń ìwọ ìyàwó mi jàkáràtù jàràkàtù bá ń kó òkà tí mo kó fún ọ jàràkàtù ọ̀dàlẹ̀ kọ̀dàlẹ̀ ọkọ òun ló pè é ọkọ òkàlẹ̀ àlìjànù lọ́wọ́ òkà tó kọ́lé àlìjànù lọ́wọ́. àlìjànú bá ká lọ́gbọ̀pá ó kì í bọ́wọ́ lọ́ba sùláìmánà ọwọ́nú wọ́dúrọ̀pù ẹ̀ ọlọ́ọ̀mù ń dáa jù nínú aṣọ ọwọ́ ọ bọ́ sínú ààfin ààfin ọlá rẹ̀ gbogbo àwọn olóyè kábíyèsí gbogbo wọn rá bàbá ńlẹ̀ ó jókòó ọ̀fà ọ̀ríjìnà lọ́wọ́ rẹ̀ ó jókòó lórí àga láìlá ìlàlá mu tá a ní lọlá lọ wọn ò ní gbọ́ láàrẹ̀ wọn a máa gbogbo ọ̀nà ní á gbà tí wọ́n fi máa gbọ́lá lọ́wọ́ èèyàn àfi kẹ́ni tó gbọ́lá lọ kọ́ yá múra dáadáa àwọn èèyàn a máa fẹ́ gbọ́lá kúrò lọ́wọ́ èèyàn múra dáadáa o. ọba di Sùlẹ́mánù bá di méjì. confam original Suleiman jáde kúrò láti iléèwẹ̀. ẹni ń ṣeré kó múra. jàrákàtù jàrákàtù jàrákàtù. múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ onígbẹ́. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni. ó yẹ jàrákàtù lẹ́nu pé òun ò rírú eléyìí ọlọ bá Suleiman kábíyèsí ẹnìkan mọ̀ wẹ́táwẹ̀ nù mọ́di yíkẹ́lẹ́ báyìí lórí. ó ní ọ sọ fáwọn ìpẹ́ẹ̀rẹ̀ ọmọ ogun kí wọ́n lè dànù kí wọ́n kí wọ́n lè ó ní wèrè ní lẹ́yìn ó ni ìyẹn ò sì lè kò lè ti wà lọ́wọ́ àlìjànú. ẹ má má ṣe o ìkà ẹ má má ṣe o ìkà. òkà àti ọ̀pá sùlẹ́mánà ó ní dùsámọ́tò fi ń ó gbéyàwó wọ ó sì sọ fún kí wọ́n lọ lé original Suleiman kí wọ́n lé dànù ee Suleiman rí pẹ́lẹ̀ mọ́ ọwọ́ dúró ní ẹ̀gbẹ́ odò ibẹ̀ lọ́wọ́ àtọ́ bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn ìtàwí kò yí sí o ta ni wọ́n fẹ́ gbọ́lá lọ́wọ́ rẹ̀ ṣé bó ní àwọn átìmí ó bó ní àwọn àyà tí Sùláìmánù tó sọ fọlọ́hún tọ́lọ́hún ti gbọ́ láàrẹ̀ padà fún un. ó bẹ̀bẹ̀ títí ọbẹ̀ ọlọ́run ọlọ́run ní sọ ọdún mọ̀ báyìí sọ rí pé ó tóun ó tẹ̀ é kánà òun. oníkábíyèsí rẹ ọba tó lọ́lá ó yílẹ̀ ó ní wọ́n lọ́ba tó ga jù lòun ò lè òun ò gbọ́dọ̀ láyé òun ò lè tàpá sí ọmọ láyé ó ní wọ́n sì bọ́ gbọ́ láàrẹ padà bí ó ṣe wá ní lè sọ ṣùgbọ́n mo lọ inú àfihàn bọ́ ọ bá fi ìkanra bọ́ ọ bá fi pé ojúkorojú lọ bẹ̀ wọ́n pa á ni o ó dúró sẹ́gbẹ̀ẹ́ odò. ṣiṣẹ́ ṣiṣẹ́ ló múdù sámọ́tò àlìjẹ̀nú sùláìmánù tó fi bọ́ òkànjọ́ kan tó jù ú sínú odò. pé òun fẹ́ bà gbogbo ọlá náà jẹ́ ṣé à ń sọ ṣe nǹkan kan jalijanu lójú ó ti bà tí ọba jẹ́jẹ́ mú òkà wọn wá sọ odò ọba tó ni mí tó ni ọ́ ọwọ́ gbé òkà ń sínú ẹja ẹja kan wá gbé òkà yìí mì. ẹni ń ṣeré kó múra sílẹ̀ ẹni ń ṣèkà kó múra síta àtòrè àti ìka ẹ̀kọ́ ò níbẹ̀ ah! ẹni tí ń pè mí mo wà lórí ètò ẹ mọ pè mí mo wà lórí ètò báyìí. báyìí ni ṣe bọ́ sínú òkun agbami ẹja ńlá kan gbé mi odò ní wà lọ lára rẹ̀ ẹja ní ń pa ó wá pa ẹja tí ó gbé òòka rẹ̀ gbígbé pé a ti ẹ̀ jẹ ilé ni a ti máa ta gbogbo ẹ̀ a jẹ ilé ni àwa náà tọ́ ilé ìwò ọlọ́run ṣé kí ni ò lè ṣe ọba lanú ẹ̀ lílanú ẹ̀ tí ó lanú ẹ̀ pé kò ń kó fún jáde káwọn ọ̀yàn yòókù òòka rẹ̀ lórí òòka gedegbe tó rí i. ọ lọwọ sí lọ́wọ́ òǹkà àwọn rèé ọlọ́run tó tó ọ láàrin olódùmarè bó ṣe mú òǹkà rẹ̀ bó ṣe kí òǹkà rẹ̀ bọ́wọ́ padà ní gbogbo àwọn dé kábíyèsí olówó wa kábíyèsí olówó wa kábíyèsí olówó wa kí lẹ wá èntì ọkọ̀máǹdì pé kọ́ lọ gbádé wá èntì ọkọ̀máǹdì pé kọ́ lọ wá ó chẹ́ǹjì padà ó wọ inú ààfin rẹ̀ pẹ̀lú agbára tó ní agbára jù ta ni a fẹ́ gbọ́lá lọ́wọ́ rẹ̀ lẹ́nu. ó pẹ́ ọmọ rẹ̀ á jẹ́ ni. ó gbọ́lá rẹ̀ fún ọ. ojú ó sì àwọn ọ̀tá tó dàbí ọ̀rẹ́ tí máa ṣe bí ìdùsámàtù àfi wọ́n bú àfi wọ́n gégùn ojú ó tì wọ́n wọn ò ní lágbára lórí rẹ̀ ẹ̀yin àfáà mo kí yín ẹ kú múra àwẹ̀ bàbá wa alága àfáà àgbà nílẹ̀ Ìbàdàn mo kí yín púpọ̀ púpọ̀. Haji Fatai alága ẹkú múra àwẹ̀ mò ń mú nǹkan àwẹ̀ bọ̀ representative ti wọ́n nu alálàáfáànu mò ń mú nǹkan àwẹ̀ bọ̀ bàbá ìmáàmù agbọ́tọmọ kékeré mo kí púpọ̀ púpọ̀ ẹkú múra àwẹ̀ mú nǹkan àwẹ̀ bọ̀ ẹ ọ̀rọ̀ yẹn tí mò ń bá bọ̀ níjọ́ Sunday lórí alẹ́ rẹ bẹ ibi ọba ti bẹ̀rẹ̀ náà ni ó padà sí. a padà sórí ẹ̀ ń Sunday òun ní tí ọkùnrin ọlọ́pàá tó yin ẹnìkan níbọn ẹ ọlọ́pàá ọ̀dà ẹ̀ wọ́n ń ṣẹ́wọ́ sí mi ọ̀gá mi ń ṣẹ́wọ́ sí mi Chief Deolu ń ṣẹ́wọ́ sí mi ọ̀dà ẹjẹ́ àfikẹ́gùn ẹjẹ́ àgbọ̀n gbàbẹ̀ lọ sí alẹ́ rẹ bẹ́. kára láyọ̀ ká pàdé ń re. àwọn kan mú nǹkan pàtàkì wá fún yín ẹ dúró síbẹ̀ ẹ wà ń bẹ̀ náà mọ̀ ń bọ̀.